àwọn ìrírí tí mo rí nídìí iṣẹ́ yìí pọ̀ gan o mélòó ni mo fẹ́ sọ ní ìgbà kan tí ó dà pé iṣẹ́ yìí ṣe bákan bákan ṣe mọ̀ pé kò sí kò sí iṣẹ́ tíyàn bá ń ṣe á nígbà tó dáa á nígbà tó tún dáa dà kejì nígbà tí iṣẹ́ yìí di tó lọ́kọ́íkọ́í mo wá lọ ṣiṣẹ́ bì kan nìyàn kan nínú àwọn ọmọ tí ó jẹ́ pé wọ́n tiẹ̀ tí ì bí nígbà tí mo ti ń ṣiṣẹ́ ló pè mí ní ológo àná bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí jọ́ bá fi ọmọ bú àgàn ìjọ náà lọ́rọ́ náà létí láti ṣèyanu ọjọ́ tó ti pè mí lólógbò àná yìí ni ògo mi ti bẹ̀rẹ̀ sí tún ní ṣáì hmm. ṣùgbọ́n mo dúpẹ́ nǹkan tí ò yá àwọn èèyàn ni pé ẹlòmíì lè yan àárọ̀ ẹlòmíì lè yan sànlọ ẹlòmíì lè yan alẹ́ ẹlòmíì ìgbẹ́ lè da láàárọ̀ kọsàn lọ tí kọtí kọ́kọ́ ju alẹ́ wàá sùn títí dọjú owó ẹ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because nígbà tó ti sọ bẹ́ẹ̀ náà Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìyanu nínú ayé mi mélòó ni mi ò tiẹ̀ tí ì rí ṣe bí ìyẹn ṣe bí ogun ẹnu iṣẹ́ ni what of ogun ẹni tí àbí tó bí lé mi gangan gangan tó jọ ọmọ ìyá mi ọmọ bàbá mi tó yẹ pé òun lọ bí lé mi tí mo dẹ̀ sick ọ̀tá mi dẹ̀ wà níbi tó ti fẹ́ ṣèrà padà tó ti fẹ́ tọ́jú mi ó dẹ̀ mú kíì mi lẹ́gbẹ̀ẹ́ mi ó dẹ̀ lọ sílẹ̀kùn ó kó gold mi ó káṣọ mi ó kówó mi ó dẹ̀ lọ ó dẹ̀ lọ fi kíì rán àwọn èèyàn lẹ̀ sí mi ṣé kì í ṣogun ẹ̀jẹ̀ nìyẹn so ogun títa ò jẹ́ nǹkan kan lójú mi torí ogun ẹ̀jẹ̀ náà ńkọ́ tilé ńkọ́ ṣíríṣi lógún ṣùgbọ́n at the end of the day lẹ́ni náà ńkọ́ mo yan ọlọ́run lógun nǹkan tẹ́mi kan fẹ́ wá sọ fáwọn èèyàn ni pé kọ́ máa ṣọ́ ẹnu wọn nítorí ẹnu yìí <laughs> ẹnu máa ń kó báyàn o dó èmi ò ní nǹkan tí mo lè sọ fẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún mi torí ó bá mi rán lọ́run létí ni o so ó bẹ́ẹ̀ mi rán lọ́run létí ni ṣùgbọ́n kọ́ máa rántí ẹlòmíì tó máa ṣe fún ẹlòmíì wà tó máa ṣe fún tó yẹ pé kò ní dáríjì ṣùgbọ́n èmi mi ò lè dé ṣíṣí mi ò lè dá tambóló débi pé màá níyàn ṣẹ̀ mi mi ò dáríjì kí ni mí ṣé mo jọ èèyàn ní mí nà so kíyàn ṣáà máa ṣọ́ ẹnu ẹ̀ then tíyàn bá sọ̀rọ̀ síyàn oníkálukú ń ru tiẹ̀ lọ ní yíyàn kan má fi tiẹ̀ kọ́ mi lọ́rùn kan má ní lágbájá ló ṣe so òun lèmi ṣe máa lọ gẹ́gẹ́ mi ṣùgbọ́n lẹ́ni mo dúpẹ́ fún ọlọ́run mo dẹ̀ yan ọlọ́run ológo ìtòpọ̀ ọlọ́run wà ní àtẹ̀bí ìdí iṣẹ́ yìí àwọn ọkọ mi àwọn ọkọ tí mo fẹ́ àwọn ọkọ mi gangan máa sọ pé tí mo bímọ fún pé mú kan nínú iṣẹ́ yìí àti àwọn èmi á dẹ̀ ni mo múṣẹ́ mi torí pé mo ti ń jìyà iṣẹ́ ìbò tipẹ́tipẹ́ tọ́nà dẹ̀ ń jẹ́ kí n jọ̀rọ̀ ẹ̀ náà èmi máa sọ pé mo múṣẹ́ mi hmm. ìdí nǹkan tí mo ṣe gbélé ọkọ nìyẹn ṣùgbọ́n mo bí àwọn ọmọ so experience mi nìyẹn ṣùgbọ́n mi ò kábàámọ̀ lọ́jọ́ tèmi sà kò síjọ́ kan tí mo fi kábàámọ̀ pé mi ò sí ilé ọkàn torí iṣẹ́ mi ò kábàámọ̀ nítorí wọ́n máa sọ fún yín èyí tí mo ṣe blast bob mi fún ó sọ mi pé òun á ṣe studio fún mi òun nífẹ̀ẹ́ iṣẹ́ yìí àjẹ́dọ̀ ìdìgbà tí mo lórí kọ̀ náà ló padà já sí the same thing òun náà padà ṣe. orúkọ mi ni Bùkọ́lá Mọ́ṣọ́bà kò fọwọ́rọ́ láti gbogbo èèyàn mọ̀ sí Àmínà Ẹlẹ́hà Àfòmọ́ abími ní eh, Kájọlá local government ní ìpínlẹ̀ Òkèèwò nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Òkèèwò nípínlẹ̀ Ọ̀yọ́ mo jẹ́ ọmọ ọba mo bẹ̀rẹ̀ primary school mi ní Ansarudé primary school Èkó mo lọ parí ìwé mi sí Òkèrò Gànà grammar school látìgbà yẹn mo ti padà sí di tíátà látìgbà tí mo fi wá primary school ni mo ti ń ṣe o nígbà tí mo wá lọ́lé mo tún wá padà sí. látàrí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ sí agbo òṣèré lẹ́nu lọ́ọ́lọ́ ẹ̀ nípa títí ikú bàbá wa Ṣàṣọ Olúmọ tí gbogbo ẹ̀ wọ̀n sí bàbá Àgbàkò mo fẹ́ kẹ́ ẹ sọ lẹ́kùnrẹ́rẹ́ oríyàn tó jẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n kọ́tẹ́ mọ̀ nípa wọn ṣe rí bàbá ṣáṣe olúmọ tá à ń pè ní àgbàkó ó jẹ́ èèyàn gidi ó jẹ́ bàbá lálùbáríkà tó jẹ́ pé tíyàn bá nírú bàbá yẹn ìgbé ayé máa dára bàbá nígbà tí bàbá wà láyé wọ́n sọra wọn di ọmọdé pẹ̀lú wa ni bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ń bí bàbá nínú ọ̀n bọ́ ọmọdé ṣe ọ̀n bá gbà ṣe kò sẹ́ni tí bàbá òun bá ṣe bàbá máa sọ bàbá tí bàbá bá fèsì irú mi bàbá máa sọ fún pé ẹ̀gbọ́n mi nìyí àǹtí mi nìyí ìyá mi tó bí mi nìyí ṣẹ́ mọ̀ tí bá dẹ̀ bẹ́kún lọ sọ́dọ̀ bàbá ẹ má ká má sọ̀rọ̀ owó tó bá wà lọ bàbá bàbá kò lẹ̀ tí ò bá dẹ̀ sówó bàbá máa sọ̀rọ̀ dúdú fún yàn débi pé inú yàn á dùn ọkàn yàn á balẹ̀ débi pé èèyàn ò ní lè sunkún mọ́ bàbá jẹ́ èèyàn òyì ó jẹ́ èèyàn ẹ̀yẹ tó jẹ́ pípa tí bàbá wà láyé ayé bàbá àti ọmọ tó bí àwọn ọmọ tí ò tiẹ̀ bí tó bí nídìí tíátà ó ṣàánú bàbá jọjọ́ ògbóni bẹ́ẹ̀ ni ṣé ti ìyá rainbow ni mo fẹ́ sọ ni ti tẹ Folúkẹ́ Dáramọ́lá ni mo fẹ́ sọ ni ti Adédoyin Àmọ́dù ṣóun ni mo fẹ́ sọ ni àbí àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ nídìí iṣẹ́ yìí ni tó jẹ́ pé ọkẹ́ bàbá dọjọ́ ogbó ni nítorí ìwà bàbá ni ṣàrí àgbà tó bá jẹ́ àgbà gidi àgbà gidi abọ́mọdéjà bá gbàjẹ́ ṣe rí bàbá mo fìgbésí ayé bàbá tọrọ ṣe tí wọ́n rí kú tí bàbá kú ṣé àwọn ọmọ sọ mi pé bàbá gbádùn títí dọjọ́ ogbó ẹ̀ ni bàbá tún wá kú kú ìrọ̀rùn ẹ tún wá wọjọ́ tí bàbá kú tí mo ṣe gbọ́ pé bàbá kú báyìí mo sá fọ̀ ní location mo lọ sí ibẹ̀ straight ni torí ọlọ́mọ àti wọn ní fọ̀ mo láti lọ síbẹ̀ ẹ wá wọ àwọn èèyàn ẹ wá gbọ́ kọ́mẹ́ǹtì táwọn èèyàn sọ mo wà fọ́ọ̀sì láti sọ pé tó bá jẹ́ yí pé tó bá jẹ́ mo wà fọ́ọ̀sì láti sọ pé mo wà fọ́ọ̀sì láti sọ pé tó bá jẹ́ lóòtítọ́ àti òdodo ni màláìkà máa ń kọ àwọn nǹkan tí èèyàn bá ṣe sílẹ̀ ipe straight sòsé ni bàbá máa lọ sí àlùjọ́nà onídẹ̀ra nítorí gbogbo èèyàn kò sí ẹni tó sọ̀rọ̀ bàbá láì dáa níbẹ̀ gbogbo èèyàn kàn sọ̀rọ̀ bàbá dáadáa dáadáa dáadáa ni èèyàn ń sọ̀rọ̀ bàbá dáadáa ni bàbá ń sọ èèyàn ń sọ̀rọ̀ bàbá bàbá jẹ́ èèyàn gidi ó dẹ̀ jẹ́ èèyàn yìí bàbá jẹ́ èèyàn gidi bàbá dẹ̀ jẹ́ èèyàn yìí tó yẹ pé bàbá ṣe ń ṣe in fact gbogbo wa pátápátá nídìí iṣẹ́ ìlànà fi hàn la bàbá tọrọ mo máa èmi máa ń pe bàbá nígbà tí bàbá wà láyé tí bàbá ṣaṣe mo wà láyé máa ń pe bàbá ní baby boyfriend mi bẹ́ẹ̀ baby boyfriend mi ni máa ń pe bàbá nígbà mi ta bá lọ pàṣípà màmá bá wọn jó màmá gbé wọn lẹ́nu jó màmá bá wọn ṣeré màmá bá wọn ṣeré so ṣe rí táwọn èèyàn máa sọ pé igi tó tó ń pẹ́ ń gbó irọ́ ni bó ṣe wọn ọlọ́run ló ń ṣọlá ni igi tó tọ́ máa ń pẹ́ nígbó bàbá tọ́ ẹ ṣe bàbá ṣaṣolúmọ ó tọ́ ó dáa níwà ó dáa lẹ́wà ó dáa ní gbogbo nǹkan ó dẹ̀ pẹ́ bàbá jẹ́ one oh two one hundred and two years ni bàbá ẹ wá jọ nítorí ọ náà kò ṣánkú o ó dẹ̀ jẹ nǹkan tó hùn ó dẹ̀ gbégbé àlàáfíà ó dẹ̀ rọmọ tọ́jú ẹ̀dọ̀jọ́ ògbó ọ̀n pẹ ọmọ wọn kan ní ìwà ìwà làwa máa ń pè túráyọ̀ ìwà ìwà tọ́jú bàbá dọjọ́ gbó káwọn máa sọ pé àwọn artiste tí mo dárúkọ bí ìyá rèbù folúkẹ́ dáramọ́lá adédoyin àmọ́dù àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tọ́jú bàbá títí dọjọ́ gbó ni kì í ṣàwọn nìkan o àmọ́ iye àwọn èèyàn lamẹ́ríkà all over the world ló ń sẹ́ndì owó sí bàbá wọ́n tọ́jú bàbá títí dọjọ́ gbó ni ojú bàbá dá ẹ̀yìn bàbá sunwọ̀n kò dẹ̀ kúkú ẹ̀ sí ṣàṣolúmọ̀ kúkú ẹ̀ sí o so ẹni tí ojú ẹ̀ dá ẹ̀yìn ẹ̀ náà nígbà tí wọ́n wẹ bàbá tán báyìí tó gbé bàbá sínú sàárè ti gbé sàǹgbà gbé bàbá sínú sàárè báyìí tó gbé bàbá sínú sàárè òjò yẹn rọ̀ níwọ̀n bá kẹ́ ẹ lè mọ̀ pé ara tútù ìrọ̀rùn àti ìdẹ̀ra ni bàbá máa fi dọ́dọ̀ Olódùmarè kò wá sí ẹ̀dá kan tó sọ̀rọ̀ bàbá Ṣàṣì Olúmọ láì so mo fi ìgbésí ayé bàbá Ṣàṣì Olúmọ mo fi tọrọ torí bàbá ọtọ́jú ẹ̀dọ̀jọ́ kú ló dẹ̀ jẹun dọ̀jọ́ kú ló dẹ̀ gbádùn dọ̀jọ́ kú ni ayé ẹ̀dá ọ̀run ẹ̀sùn ṣùgbọ́n ìgbà tẹ́lẹ̀ pé ọjọ́ tí wọ́n kú náà ni wọ́n sin wọn ah, mo àwọn mùsùlùmí lọ́mọ sábà sí bẹ́ẹ̀ báwo ni ti bàbá ṣe yẹ ṣé mùsùlùmí náà ni bàbá ni. ẹ mùsùlùmí ni bàbá bàbá lọ Mẹ́kà bàbá lọ Mẹ́kà mùsùlùmí kódà àwọn àfáà bíi oríṣi méjì ló wá kírun sí bàbá lára bàbá lọ Mẹ́kà náà mùsùlùmí ni wọ́n. ọjọ́ àgbọ̀ yé ṣàṣolúmọ ṣàṣolúmọ pé kírì kó dẹ̀ sí muslim bàbá lọ mẹ́ka muslim gidi ni bàbá o. lórí ni aago mẹ́rin lọ sí wọn. èmi wò pé torí mo rò bí mi ó dà gbogbo lẹ́nu èèyàn náà ní pé ah, ó rò bébí fún boyfriend yìí ọmọ kékeré ni bàbá ṣé kò yẹ ká wádìí kó tó pa wọn báyìí wá èèyàn ló bébí fún boyfriend ọmọ kékeré ni bàbá. wọn <laughs> bobby boyfriend mo sọ́njọ́ yẹn ó pa bàbá ni ah. ṣé kí n sọ àwọn tó pa bàbá fún yín ìyá tó bí mi wà ń bẹ o. ọlọ́run Àbẹ̀ní eh, agbọ́n pa bàbá eh? ìyá agbọ́n kan wà náà tó pa bàbá àwọn ni mò ń kà fún ìyá agbọ́n kan wà náà tó pa bàbá bẹ́ẹ̀ ni ẹgẹrẹ wà náà tó pa bàbá atọ́ aṣẹ́kùn wà náà tó pa bàbá ah. Jùmọ̀kẹ́ létekete wà náà àwọn tó pa bàbá kọ́lédowó eh, kọ́lédowó ah. ìyá kọ́lédowó ìyá kọ́lédowó ó wà náà tó pa bàbá òyìnbó yìí bẹ́ẹ̀ ni òyìnbó yìí wà náà tó pa bàbá gbogbo àwọn ọ̀jẹ̀ tíátà ló pa bàbá bẹ́ẹ̀ ni a máa lọ kó wọn o nítorí mo ní mo sì máa ró wọn o. ẹ máa túrú wọn bọ wọn ti sun wọn ti sun wọn náà. yẹ fi wọn sílẹ̀ ah, ẹ mọ modern life tá à ń rókù sí ni wọn máa sun òkú ká tó rókù gbogbo àwọn tó pa bàbá yẹn àmọ́ ah, máa fọlọ́pàá kó wọn nítorí baby boyfriend mi ni ọmọ ọdún mélòó ni tó fi pa. ok ya abẹni agbọn náà sọ pé àwọn fi wo gúgù wọn fi mágùn wo gúgù bẹ́ẹ̀ náà wọn fi mágùn ro wọn nìyẹn àbí báwo àbí gúgù gúgù ni mo fẹ́ fi ro wọn. gúgù ni mo fẹ́ fi ro bàbá baby boyfriend mi gúgù ni mo fẹ́ fi ro baby boyfriend mi so ǹjẹ́ ẹ wá lè rántí bí a bí àsìkò mélòó kan tẹ́yìn àti bàbá jọ lò tó yẹ irremarkable àbí a bí performance wọn kan tẹ́ pé má lè gbàgbé fún yín. ẹ ṣe rí gbogbo performance bàbá ni má lè gbàgbé nínú ayé mi tí mo dé mu àjọṣe àjànàkú ni àjọṣe fíìmù yìí tọ́pẹ̀ ní èjì ògbó tó yẹ pé àkọsẹ̀já ayé wọn olè lọ́gbọ́dọ̀ jà ń bẹ̀ àjànàkú ni fíìmù yẹn àkọsẹ̀já ayé wọn olè lọ́gbọ́dọ̀ jà ń bẹ̀ àwọn lọ́sọkọ mi gbà tó wà láyé so mo máa ń like performance bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí sọ̀rọ̀ wa ṣé àwọn pé performance bàbá is like exercise òun náà yìí máa sọ pé dáa kíyàn máa ṣe ṣáta pa màálù ẹ̀ wo exercise yẹn ó jẹ ṣé kí wọ́n sọ wọ́n ti fún yín a wà nínú great experience yẹmi ẹ eh, adédoyin amọdù tó wà ní amẹ́ríkà tó wà ní uk yẹn òun ló ní platform yẹn tí gbogbo wa máa wà bàbá wa ń bẹ a máa ń ṣe exercise a máa ń post exercise wa every sunday could you believe me? pé last week sunday bàbá ṣe ṣe exercise to post bẹ́ẹ̀ náà ṣe exercise suppose last month tí Adédoyin Amọ́dù yẹn tó wá sìnkú bàbẹ́ ẹ̀ ní Èkó hotel Èkó hotel ní Sùúrùlérè bàbá sì lọ ọbẹ̀ tí bàbá sì jó bẹ́ẹ̀ náà sì gbé bàbá lọ ọbẹ̀ tí bàbá sì tó jó ń bẹ̀ sókè lè mọ̀ pé ikú bàbá bọ́ tèmi kàn believe ni pé àwọn ànábìwà mọ́ ìsàlẹ̀ lọ́wọ́ sàlám Jésù Kristi àwọn oníṣẹ́ ìbáyé náà ṣe mọ̀ wípé àmàláìkà ni wọ́n ṣàwọn kan tún wá níwàá èèyàn padà hmm. bẹ́ẹ̀ ni màláìkà ni bàbá hmm. nítorí bàbá ò ní àṣìṣe hmm. màláìkà ni bàbá astega fúlikà fúlẹ̀ ó lè ní ní kọ́nà kí n má mọ̀ ṣùgbọ́n táwa rí bàbá ò ní kọ́ má ṣàkóso bàbá ò ní kọ́ má kí ọlọ́run ọba ọjọ́ ayé wọn dára ẹ̀yìn wọn náà máa sún wọn kọ́lọ́n wá ṣekú nísìmí fún wọn nítorí wọn ò ní ìnira ńgbà tó wà láyé ọlọ́run fàyè dà wọ́n láàmú mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ní fọ̀run dà wọ́n láàmú nítorí wọ́n ní ohun ènìyàn báyìí lòun ọlọ́run so bàbá jẹ́ èèyàn tó dáa. ẹ ṣeun gan ẹ ṣeun gan ẹ ṣe àdúgbò táwa nìkan wò ah táwọn pé àwọn èèyàn kan máa kí bóyá bíi twenty years on stage thirty years forty years on jẹ́ kò ní fẹ́ tó bíi seventy àbí eighty years on stage bàbá máa kí báyìí. ṣe rí tá a bá fẹ́ sọ pé baba mark on stage gan a lè sọ pé baba mark eighty years on stage bẹ́ẹ̀ ni a lè sọ pé mark eighty years on stage wọ́n wá celebrate baba ni ẹ̀wọ̀n pátìsì sẹ́lẹ̀ èèyàn tó bá jẹ́ celebrity tí tó dẹ̀ da tó níwà tó da oṣooṣù ló máa ń ṣe bẹ́ẹ̀ dé fún hmm. lápàṣẹ mi náà yẹn kọ́ lè sọ pé ẹ a máa celebrate ní next month ẹ jọ ṣé month yẹn ni birthday mi ni hmm. wọ́n celebrate bàbá títí títí dọjọ́ fún ẹ Baba da àbàbà dá àbàbà ṣáṣe olúmọ dá èèyàn ni wọ́n ṣùgbọ́n nídìí iṣẹ́ ọlọ́run pa mí lẹ́rìn ayọ̀ sà hmm. ọlọ́run pa mí lẹ́rìn ayọ̀ bẹ́ẹ̀ ni ilé tí mò ń gbé ìdíṣẹ́ yìí ti rówó tí mo fi kọ́ bẹ́ẹ̀ mi ò dẹ̀ ní ṣọ́ọ̀bù mo dẹ̀ tún ń ṣiṣẹ́ so ọlọ́run ò fi iṣẹ́ ìpamílẹ́kún tí ò dẹ̀ ní fi pamílẹ́kún láéláé because iṣẹ́ tí èèyàn bá mọ̀ tó ń ṣe tó jẹ́ pé àkọsílẹ̀ èèyàn ni èèyàn ò lè sunkún díẹ̀ sà mi ò sunkún díṣẹ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ràn mí lọ́wọ́ torí àwọn èèyàn máa ń ràn mí lọ́wọ́ gan-an hmm. àkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọmọ bàbá mi olúwàfẹ́mi omilani òun ló máa ń sọ pé ẹ bá wa lágbájá lọ àárí yìí bẹ́ẹ̀ ni olúwàfẹ́mi omilani ọmọ bàbá omilani ẹ mọ̀ pé tí bàbá bá sùn wọn á bí àwọn alálùbáríkà omila ní bàbá omila ní bàbá mi tí mo tú àlè mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárí kan àwọn bàbá alálùbáríkà hmm. ní tọ́bímọ ìdùnnú olúwafẹ́mi omila níyẹn ló máa ń sọ pé àrí àmìlẹ́lá àrí lágbájẹ́ báwa wá sítà kan lọ báwa wá sítà kan lọ ni kúnlẹ̀ àfọ́dù náà fi wá mi wá hmm. nígbà tí kúnlẹ̀ àfọ́dù wá wá mi wá òun náà ṣe náà wà pẹ̀lú òun ló jẹ́ kó máa lò mí hmm. nísìn lẹ́yìn náà bíọ́lá eyín ọká tó ń pè ní bíọ́lá adébáyọ̀ ó pè mí sí talk to be sir mo rẹ́rìn-ín kú òun bẹ́ẹ̀ ni mo sì ń rẹ́rìn talk to peter lọ́la ṣé wàá ráhùn tí mo kà sílẹ̀ yìí àti àwọn tó wá ń ṣe mí láàánú tó yẹ pé ọ̀dà wò bànújẹ́ fún mi hmm. owó ayọ̀ ló ń fún mi pé àfúnyín lélẹ̀ àfúnyín lélẹ̀ nítorí àti wòye lórí rẹ̀ àti àwọn tó wá fún mi láwọn owó yẹn àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá dárúkọ yìí yìí olúwafẹ́mi omilani eh, mm, eh, kúnlé àfọ́dù bíọ́lá adébáyọ̀ gbogbo wọn ò mà ní sunkún àti àbúrò mi kan náà tí wọ́n wà ń bẹ̀ dípọ̀ ọládipúpọ̀ ọlájídé ọ̀kan láwọn òun dìdì dísáínà ni ó máa ń ránṣọ fún rẹ̀ ló máa lọ raṣọ fún rẹ̀ ló máa dísáìn ó máa kó fún mi ni kódà bẹ́ẹ̀ de tí mo ṣe kọjú òun ló ṣe fún mi tó kaṣọ fún mi tó ṣe gbogbo ẹ̀ so àwọn tí mo dárúkọ ìwọ̀n ò ní sunkún tí ayé bá ń jáyé táyé sunkún ọ̀pọ̀ òun ò jáyé mọ̀ ò ní sunkún gbogbo àwọn tó ń ṣe mí láàánú ẹ̀ mà ní sunkún ìbànújẹ́ pé ló tóbi kò ní tọ́ sí yín ayé ò ní dáwọ́ ìbànújẹ́ fún yín bẹ́ẹ̀ ṣe ń fún mi lówó ayọ̀ tọkàntọkàn pé fáǹsì wa àǹtí à àsẹ́ǹdì kìíní ìsẹ́ǹdì àtàwọn tó ń pìpàṣẹ wọn náà ṣe fún mi ẹ ò ní sunkún èmi náà wà ní sunkún ìbànújẹ́ kéré tóbi kò ní tọ́ sí yín olóòtú ẹ̀yin náà ò ní sunkún gbogbo àgbáńlá yìí ò ní sunkún Jésù Olúwa wa lọ́la láwùláwà lákọ́tà ìlàbìlà àìsí eriwo yà àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mẹ́ta lọ́kàn ni iṣẹ́ tá à ń ṣe yìí yìí kò fi àyè sílẹ̀ pé ẹ̀sìn kan mo ṣe ẹ̀sìn kọ́kọ́ ni mo ṣe nítorí gbogbo wọn lolólùfẹ́ wa tá a bá sọ pé ìrè à ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ míì nílànà Christian à ń ṣiṣẹ́ míì nílànà Muslim à ń ṣiṣẹ́ míì ní ìlànà ẹ̀sìn àbáláyé ẹ̀ wá àjọta ni mo fẹ́ ètì mẹ́tẹ̀ẹ̀ta ni mo dìbò fún mẹ́tẹ̀ẹ̀ta ni mo ń ṣe ọlọ́run dẹ̀ fi ń gbè mí kó dẹ̀ fi gbè mí dọ̀jú gbó mi. ẹ máa bá wa wo FRNTV fún ìtàn àbáláyé fún ìtàn ìṣẹ̀ṣe fún àwọn ìtàn lóríṣiríṣi fún àwọn ìtàn mánigbàgbé àwọn míì tí wọ́n ti bí tẹ́ ẹ̀ tí mọ̀ tàn ẹ máa bá wa wo kẹ́ lè máa gbọ́ tàn kẹ́ lè máa mọ gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ lè ṣe kí ni kó lè sẹ̀ ń wọ̀n.